a kì í kàbọ̀ sí abala ìtàn kékeré lórí ètò Agogo Ayọ̀ ẹni tá a fẹ́ sọ ìtàn kékeré rẹ̀ lónìí ni Lérè Pàímọ́ àgbà òṣèré Lérè Pàímọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Ẹ̀dà Onílọ́lá ni a bí nílùú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún 1939 àgbà òṣèré orí ìtàgé ni Ẹ̀dà Onílọ́lá tí kò ṣe fọwọ́ sẹ́yìn rárá nínú gbogbo eré àgbéléwò àti orí ìtàgé pásá òfurufú pásá jánáńdé àjàwúrà àjájì bẹ́ẹ̀ ni bólú ọba ó lé gbé bẹ́ẹ̀ ni kí ló wá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà dàbí òwe ó dàbí òwe ẹ̀ mọ̀ ń gbọ́ ọlọ́gbọ́n ní ijó ọ̀mọ̀ràn ní ìmọ̀. àwọn eré amóhùnmáwòrán lọ́sẹ̀ọ̀sẹ̀ àti oríṣiríṣi eré orí ìtàgé náà ni lérè Pàímọ́ ti ń kópa tí ó sì jẹ́ wípé yorùbá àti gẹ̀ẹ́sì rẹ̀ ó yanrantí gidigidi. àgbà òṣèré náà ló bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní ọdún 1960 nígbà tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ orí ìtàgé Oyin Adéjọbí tí wọ́n sì tún tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ Dúró Ládípọ̀ tí wọ́n sì kópa nínú eré ìtàgé àkọlé eré rẹ̀ sì jẹ́ Ọba Mùrò eré ìtàgé náà sì ni àkọ́kọ́ṣe rẹ̀ ẹ̀dà onílọ́lá di ìlú-mọ̀-ọ́n-ká nígbà tí wọ́n kópa nínú eré ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ tí ipa tó sì kó jẹ́ Ṣọ̀ún Ògùnlọ́lá. Àgbà òṣèré náà gba àmì ní ọdún 2005 látàrí bí wọ́n ṣe ń kópa nínú eré sinimá tí wọ́n sì jẹ́ olùrànlọ́wọ́ fún ọ̀pọ̀ àwọn eléré orí ìtàgé. Iṣẹ́ ribiribi àti ìjáfáfá tí bàbá náà ń ṣe nínú ọ̀pọ̀ ipa tí wọ́n bá fún náà ni ó jẹ́ kí àwọn onísinimá kí wọ́n panupọ̀ láti fi àmì ẹ̀yẹ ọ̀hún dá bàbá náà lọ́lá. ní ọdún 2013 ni àgbà òṣèré náà ṣe àìsàn ráńpẹ́ ṣùgbọ́n tí ọlọ́run gba gbogbo ògo tí kò sì mú ẹ̀mí lọ. lẹ́nu ìgbà tí bàbá náà ń ṣe àìsàn ráńpẹ́ rẹ̀ náà ni ó jẹ owó tó nítumọ̀ gidigidi lórí kan nínú àwọn ètò tí wọ́n ń ṣe ní orí amóhùnmáwòrán tí wọ́n sì fi owó tàbùàtàbùà náà tí wọ́n fi dá bàbá náà lọ́lá kò níye ni gbogbo eré tí bàbá eléré pàímọ́ tí wọ́n ti kópa nínú rẹ̀ tí wọ́n sì ti jẹ́ gbajúgbajà òṣèré tíátà tí tilétoko ti mọ̀ tí wọ́n sì ń fẹ́ òṣèré náà jẹ́ olóòtú olùdarí àti alámòójútó nínú ọ̀pọ̀ sinimá tí wọ́n ṣe kódà bí ẹ bá ti lè rí bàbá náà nínú àwọn sinimá ìbílẹ̀ tí wọ́n ṣe gẹ́gẹ́ bí olóògùn àwùnì púpọ̀ láti ṣe irú iṣẹ́ náà nítorí pé kò sí ipa tí wọ́n fún bàbá lérè pàímọ́ ìyẹn àgbà òṣèré náà tí kò ní fi gbogbo ara ṣe torí pé kò fi iṣẹ́ rẹ̀ falẹ̀ rárá ó jáfara ó sì jẹ́ akíkanjú àgbà òṣèré nínú eré tíátà tí a ò lè kó iyán rẹ̀ kéré a ò ní rí jù báyìí lọ lábala ìtàn kékeré lórí ètò agogo ayọ̀ ètò agogo ayọ̀ sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.